ògo ni fún olú lókè ọ̀run òun ni agbára wa òun ni ipá wa òun ni asà wa ògo ni fún ọlọ́run lókè ọ̀run ẹ gbọ́ nínú ìwé jóòbù orí kìíní àti orí kejì jóòbù sọ ọmọ nù ó sọ iṣẹ́ nù ó sọ okòwò nù a tún gba àlàáfíà lára ẹ̀ ogun tó dé bá Jóòbù yìí ogun òjijì ni mo gbàdúrà fún ọ lónìí ogun òjijì tó dé bá ọ tó sọ alágbára rẹ di ọ̀lẹ tó bá ṣàmì ogun náà iná kó gbé e mì ogun òjijì ọfà òjijì tó bá ọ tí ó wá dẹni tó ń wà àlàáfíà kiri ó yẹ ọfà náà kó ba iná jáde epoliza makita parosa abali asata afẹ́fẹ́ àjèjì tó ń fẹ́ láyìíká rẹ ó yẹ kó dákẹ́ jẹ́ eparuzuala abaniara ọwọ́ àìrí tó ń dàrú bó ṣe ń tò á ké kó gé e sí wẹ́wẹ́. iná amaru àṣàtà láti òní lọ ogun òjijì òní jà ire òjijì ojúrere òjijì owó òjijì ìgbéga òjijì kó wá ọ wálé bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa àmín.